your face on this thing. Yeah. Bọ́lí sókè bọ́lí sókè. Tàbí tó kọjá, ọlọ́run ṣeun, tàbí tó kọjá, èyí tí a Ta fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí. come and pray. Where are you? You're here, okay. Oh, yeah. Woman of God, pray. Let's start the, something quickly. Happy New Year in advance. Yeah, same to you here. Yeah. Oh, yeah, pray, darling. I'm just for the eh? Yes, Lord. Excuse me, sorry. Maybe let's use a. Uh, uh, you can take one blue something here. Maybe we should stand. Should we stand up? So we should stand up and stay here. Okay. Wọnú báàgì inú yàrá yìí. Kò You can give me also because you want to pray. Fila, the cap, oh Anyone so you can. just wear any color we have any color just take any color and then cover your hair no sorry let's pray okay àwọn eléyìí á ti lò lọ́gbọ́n wa okay which one do you want to use this one okay. eléyìí kan kọ́ mo sọ pé kò mú wà lọ but no problem no no mo rò bóyá àwọn fìlà tí àmọ́ èyí tó wà nínú àwọn blue tó wà nínú báàgì wọ̀nyẹn no problem that one is good the other one is good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

Any evil spirit in our life that can disturb us from restricting us in justice. Amen. No one is restricting our life in justice. Amen. Hours in justice. Amen. Lord, your joy in justice. Amen. Many many hours to two years, but please be with us in justice. Amen. protect us in justice. Amen. Let Amen. Amen. Hey, Daddy. Hmm. Èló ni ó kà ó Ọlọ́run? Èló ni ó kà ó bàbá? èló ni Bọ́lá ó sọ Ọlọ́run èló ni Ṣadé ó sọ ọ́ bàbá ó yá fún oore rẹ o lórí tolúwa ni lórí gbogbo ọmọ tó fún mi lórí àwọn olólùfẹ́ mi ni lórí ẹbí àtàrà lórí ojúlùmọ̀ èló ni ó kà ó bàbá. Thank you, Father. Thank you, Lord. <sighs> Ah. Father, in Jesus' name, in the mighty name of Jesus, Heavenly Father, Bola Fola I say thank you. I really appreciate you from the bottom of my heart. You are good. Yes. You are good. Yes. Even when the devil fight throughout the beginning of this year, 2023, you be with us, you protect us, you guide us, you support us, <laughs> you strengthen us, you favor us. Lord, it's not because we are bad, it's not because you are not with us. Because Satan is mad, that is why he troubled us from January to December to the last day of this year two thousand and twenty-three. We appreciate you for the whatever we have ventured. We thank you, Lord, for the time we are happy, that we are happy. For the time that we are not happy, you are God. We appreciate you. We say, be thou exalted, be glorified forever. In Jesus' name. For the wonderful things you have done bàbá ẹ ṣé gan ni o ẹ ṣé gan ni o ẹ kú ìtọ́jú wa àmórè o ẹ kú ìtọ́jú wa àmórè ẹ kú ìtọ́jú wa ẹ ṣé gan ni ẹ kú ìtọ́jú wa àmórè ẹ kú ìtọ́jú wa ẹ ṣé bàbá we can't thank you enough you are too wonderful you are too powerful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 for the hour that remain, for the minute that remain, to get into new year. Father Lord, please guide us. Please protect us. Please be with us. <laughs> And we are going to start a new journey for year 2024. <laughs> Work with us. Do everything with us. Direct our path. Direct our footstep. Direct our spiritual body. Direct us, O Lord. In the mighty name of Jesus. Maria Boso Kayaka Sendeyeba. Kaba Sendeyeba Riaba Shuta. Mo gbàdúrà ní orúkọ Jésù. Bí a ṣe ń lọ sínú tuntun láìpẹ́. We are going there. <laughs> We new glory. We new power. We new strength. We new anointing. <laughs> dimension, new step, new hope, so shall it be. In Jesus' name. Father, Lord, we want to speak this moment. We want to appreciate everybody on our platform, the haters who hate themselves, <laughs> the good people who love themselves. Lord, we say thank you. Lord, arrest our tongue. Forgive any sin that can hinder whatever we are going to do here. Forgive me forgive my people, forgive my daughter, forgive my children, forgive people who wish us well, forgive our nation, forgive friends, <laughs> even the enemy, the wicked soul. If they repent, Father, forgive them. Daddy, Lord, anoint my tongue. <laughs> we cannot do things of the spirit <laughs> with the carnal. Father, Lord, it's good to be educated. But the educated, we are educated to educate ourselves. But nobody can educate you. <laughs> When it come to your area, when people don't fear you, even when they are educated, they are useless. But Lord, we want to fear you. We want you to take total control. Create your fear into everybody's hearts. Anybody that will be visiting my platform, any man or woman that will be coming across this year, I want those who carry your fear. I want the good people olúwa yan àwọn èèyàn rere fún wa ní ọdún tí ó ń bọ̀ yìí o anointing tí ó máa ń fa ojú rere àti àwọn èèyàn rere mọ́ra òun la fẹ́ láti òní lọ Lord anoint our head like the horn of the unicorn Father do wonder in our life every reproach we come against you for the remaining hour we destroy you totally the Lord said to me I've destroyed your reproach I've destroyed your battle I've destroyed your trouble. I will I, I've destroyed your trouble. I've destroyed all the evil you face. Say no more. You go into the new year together with your people, with your children, with those who love me, with testimony in the name of Jesus Christ. <laughs> Maria Bosoka Yaba Seteye Nagaba Santa Yaba Riama. Mo Badua sẹ́ àṣẹ tuntun agbara tuntun ètò máa ń ṣí ọ̀nà tí ẹnikẹ́ni kò lè tì mọ́ àṣẹ tuntun agbára tuntun tó máa ń ṣe ìyanu ní ojoojúmọ́ ní ọ̀sán ní òru ní àárọ̀ àti ní alẹ́ olúwa gbé wọ̀ wá àwọn ò dàpọ̀ mọ́ wòlíì èké a dàpọ̀ mọ́ àwọn tí ó máa ń sọ nígbà tí ọlọ́run kò sọ a kò fẹ́ dàpọ̀ mọ́ àwọn ènìyàn tó fipá ṣe ọlọ́run afẹ́kẹ́ bá wa ṣe ni gbogbo tí a ó ṣe lórí ètò yìí àti a ó ṣe ní ọdún tó ń bọ̀ olúwa darapọ̀ mọ́ olúwa bá wa ṣe é ètò ẹ̀ṣẹ̀ ní èṣí àti ètò ẹ̀ṣẹ̀ ní ọdún yìí àti gbogbo ètò ẹ̀tí ṣe lẹ́ǹkan sí aṣọ ìpẹ́ ṣe o dáàdì ẹ̀ ṣe dáàdì ẹ̀ ṣe dáàdì wẹ̀ ṣe bàbá aláì ní bàbá olùgbèjọ́ ọmọ òrukàn ọ̀pọ̀ bàtí máa ń gba aláì lẹ́nìyàn kábíyèsí o ẹ̀ ṣe gan ni ẹ kú ìtọ́jú mi o ẹ kú ìtọ́jú gbogbo wa ẹ̀ ṣe gan ni tẹ́ tọ́jú gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé ẹ̀ ṣe gan ni tẹ́ tọ́jú orílẹ̀-èdè wa ẹ̀ ṣe gan ni bẹ́ẹ̀ ni ẹni àárẹ̀ ogun nítòótọ́ nínú ayé nígbà tí àárẹ̀ ogun náà ẹ̀ jẹ́ kógun náà gbé wa mẹ́ ọlọ́run ẹ ṣe gan ni pé wà pẹ̀lú wa <laughs> nínú ìdánwò àkókò ìdánwò ẹ ṣe gan ni ní àkókò tá a rí jẹ tẹ dúró tì wá dáàkò yẹ ẹsẹ̀ náà tẹ mú wa dúró kì í ṣe agbára wa ẹ ṣe gan ni bàbá ọ̀pọ̀ tí ò tiẹ̀ pè wá ni wọ́n fẹ́ fi ọgbọ́gbọ́n ni wọ́n fẹ́ tì wá sọnù nítorí pé wọ́n ti sọra wọn di pa eyín ṣùgbọ́n ọlọ́run ẹ kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ ṣe gan ni bàbá thank you father thank you lord wonderful daddy ọlọ́run tí ò kí ń gbowó kó tó bẹ̀rẹ̀ ń tó wù ọlọ́run tí ò kí ń gba bribe ọlọ́run tí ò kì í wojú ọlọ́run ẹ mà ṣe o ọba tó dàgbà gbogbo ayé lọ ó gbé gbogbo ènìyàn hmm. ọba tẹ́nikẹ́ni ò lè fẹ̀yìn rẹ̀ tì arúgbó ọjọ́ aràgbà má tẹ̀pá aràgbà má pààrọ̀ òyì aràgbà má kú láéláé kábíyèsí o mo yìn lógo mo ṣe yìn lọ́ba ẹnu mi lónìí gbọ́ odi àṣẹ èyí tá a bá tú ó tú èyí tá a bá dé ó dé èyí tá a bá pa lónìí ní àṣẹ ní ayé yìí ọlọ́run tó dá ayé àti ọ̀run tó gbé ìtẹ́ rẹ̀ sí sánmà tí ẹnikẹ́ni kò rí ọlọ́run ò jẹ́ kó máa fìdí múlẹ̀ lọ́run ẹ̀yin ọ̀run náà ó yẹ bẹ̀ sí ń da lẹ́tà ayọ̀ síta gbogbo ẹni bá ṣàmẹ́ lábẹ́ òmìye ó yá mo sọ tẹ́lẹ̀ bí ikọ̀ Elédùmarè pé ẹ̀yin ó gba lẹ́tà brown paper tiẹ̀ brown paper ti lẹ́tà tó máa mú wá fún <laughs> kì í ṣe asylum paper o lẹ́tà tó máa gbà tí ayọ̀ nẹ ayọ̀ plus ayọ̀. Scott Ohio. Testimony plus testimony. Scott of testimony. <laughs> open door plus open door. It's called a breakthrough. You will break through. You will excel. <laughs> I pray for you. I will break through. I will excel. I will make it. I will not die suddenly. Marika Pasatayaba. My children will not die. All my well wishes will not die. Every plans of the enemy against our life. Father, destroy it. Ẹnikẹ́ni tó bá lòun jù wá lọ nínú ayé tó bá fi agbára tó ní tó bá fi bá wa jà ẹlẹ́dàá tó ju gbogbo ènìyàn lọ gbèjà ti àwa o gbèjà àwọn olólùfẹ́ mi gbèjà ọmọ tó fún mi gbogbo àwọn tó bá ti fẹ́ mi fẹ́rẹ̀ máa bá mi gbèjà wọn gbèjà mi o nílé lóko o ní gbogbo ibi tí n bá lọ gbèjà ọmọ mi o ní gbogbo ibi tí a bá dé olúwa gbèjà wa jà gbèjà wọn ọmọ rẹ o gbèjà wa o lórúkọ jésù olúwa gbèjà wa jà bẹ́ẹ̀ gògó lórí kò ní yí padà thank you father because you answer prayer every garden of the enemy for the many of this moment for this year to end every garden of the enemy father send confusion there fight the enemy Fight our fighters, those who fight us. Fight them, O oh Lord. Fight them, O oh Lord. We cannot fight by ourselves. Don't forget, you are promised that you are our warrior. You will not put us to shame. Some enemy, some people, they want us to be put to shame. But shame, oh Delilah, oh dear war. Shame is not our portion. So fight from the enemy. It cannot be our portion. And God himself can never put us to shame because he said in his word that He thought the had concerning us is of good, not of evil. So shall it be. That ẹ ṣe gan ni. Ẹ kú ìtọ́jú wa, ẹ ṣeun o, ẹ Open your mouth once again, Sarah, and say thank you. Thank you, Lord, <laughs> for what I've been through. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ kan, àwọn ọmọ mìíràn, wọn ò go through gbogbo nǹkan tí ọlọ́run ti mú alàkọjá tó dúró tì wá he takes the grace of God it's by his power it's by his grace <laughs> àwọn tó ju dáàdi ẹ lọ tẹ̀sì ẹ wò àwọn tó ju mi lọ tẹ àwọn tó ju bàbá ńlá mi tẹ̀sì mi wò àwọn tó rẹ̀ pé wọ́n lágbára jùlọ náà wọ́n tẹ̀sì wọ́n ṣe gbogbo ipá àti agbára wọn ọlọ́run ni kì í ṣe agbára wa ta ni àwa bí ò ṣe ọlọ́run ọlọ́run ẹ ṣe gan ni bàbá ẹ ṣe o olúwa ẹ ṣe o tó bá wà lábẹ́ omi náà tó bá jẹ́ pé ọlọ́run ṣe òun fún ọ o lè dúpẹ́ fún o ọlọ́run ẹ ṣé o ní ti tèmi èmi dúpẹ́ o èmi yìnyín lógo mo sọ pé ẹ lórí ọmọ ẹ ṣé lórí orílẹ̀-èdè mi ẹ ṣé láyìíká mi ẹ ṣé gbogbo retí ẹ ṣé uncountable ni <laughs> níbẹ̀rẹ̀ oṣù december yìí o ṣé bàbá <laughs> o ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ètò kù kí wákàtí yìí tó má jẹ́ sọnù má jẹ́ kọ́ ọmọ mi sọnù àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé má jọ sọnù má jọ sọnù má jọ sọnù má jọ sọnù máríkà pọ̀ sọ́tà yàrá ó gbàdúrà fún orílẹ̀-èdè yìí <laughs> ẹlẹ́nbọ̀ kan kéré yín bẹ pẹ̀lú yín láti sọ fún oníkàlùkù ẹbí iṣẹ́ ọwọ́ rẹ̀ àbẹ́kẹ̀sùn ìdìbàjẹ́ fún àwọn ènìyàn wa lẹ̀ nítorí tẹ́ bá ń sàmì ẹ̀jẹ̀ ta ló lè dúró ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe tó wù ú tó jẹ́ pé tẹni kàkà bẹ́ẹ̀ ṣe sọ nínú ìwé Revelation twenty two verse twelve ẹlẹ́nbọ̀ kankan eré yín bẹ pẹ̀lú yín láti sọ fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run gbàkóso gbogbo àwọn olólùfẹ́ káàkiri àgbáyé ilé tó ń gbé bí wa àwọn ẹbí àtàrà wa ọlọ́run gbàkóso orílẹ̀-èdè tí a wà yìí orílẹ̀-èdè wa náà ni Olúwa gbàkóso ilé àti ọ̀nà wa Olúwa gbàkóso orílẹ̀-èdè wa gangan náà Olúwa gbàkóso jẹ́ kí ìyípadà sí rere kó dé àwọn àdúrà tí a ti gbà fún orílẹ̀-èdè fún ara wa fún gbogbo àyíká wa fún àwọn ènìyàn wa ọlọ́run gbọ́ olúwa tètè dé o wá ṣe wá sọ wá fún wa gẹ́gẹ́ bí ti àṣù sọ ẹ̀san náà bẹ́ẹ̀ ló máa rí kò ní padà a ó gba gbogbo èrè ní ọdún two thousand and twenty-four a ó jèrè èyí tá a ṣe sẹ́yìn tí a kò jèrè èyí tá a ṣe ní ọdún two thousand and twenty-three etí a kò jèrè láti two thousand and twenty-four a ó bẹ̀rẹ̀ sí ń jèrè ìwọ tó ṣàmì ó yá máa jèrè tó o bá ṣòwò tí n bá ṣòwò tọmọ n bá ṣòwò gbogbo tá a bá ṣe a ó jèrè ó yá máa jèrè a ó máa jèrè a ó máa jèrè agbára ìjèrè ó yá wọnú ayé wa ó balẹ̀ ayé wa àwọn áńgẹ́lì tó máa ń múni jèrè ó yá o ẹ dúró tì wá ẹ balẹ̀ ayé wa ẹ wọnú ayé wa bẹ́ẹ̀ gangan lórí kò sì ní í padà jésù agbára wa amen thank you lord for this moment <laughs> happy new years in advance to all of you few minutes to the time already some people already new year but here in canada we have more we still have large, <laughs> more hours to go okay so you are welcome to this platform i open this platform once again in the name of the father the son and the holy spirit all right so you are welcome <laughs> ẹ ah that's my beautiful daughter Oluwa ṣèyí fún mi olúwa tóbi lọ́ba àánú olúwa pọ̀ lórí mi olúwa ṣèyí fún mi ayọ̀mídé olúwa adébùkọ́lá sarah tolúwa ni mí orúkọ ọmọ náà pọ̀ gan tá a máa fi yan ọlọ́run lógo adúpẹ́ tá a bá ní ká máa dúpẹ́ kò tó kò ti àwọn wa àti lórí wa ati gbogbo wigi, ati original irun àti tó jẹ́ synthetic tó bá jẹ́ irun tó jẹ́ àwọn kò tó fún oore ọlọ́run oore rẹ̀ pọ̀ ojúyan rẹ̀ sí òkun lọ orí náà ní èló ni ó ka o ará mi èló ni ó ka o bàbá ṣèborí fọ ẹ nínú ọdún yìí àbí ó ti ẹ̀gbásẹ̀ mọ́ nǹkan nígbà tó ń rìn ọ̀pọ̀ gbásẹ̀ mọ́ nǹkan wọ́n fẹsẹ̀ kọ́ lásán wọ́n sì ṣubú ó gbàbẹ̀ lọ dúpẹ́ tiẹ̀ o olúwa wa gbàdúrà ètò <laughs> kù kí ìṣẹ́jú yìí parí <laughs> kí n wọnú ọdún tuntun má jẹ́ ń dàwátì <laughs> olúwa má jẹ́ ń gbàdúrà yẹn bonus ní ká tó lọ nínú ọ̀rọ̀ wa few and then we just round it up okay olúwa <laughs> olúwa má jẹ́ ń dàwátì kọ́dún tó parí ọdún yìí olúwa kó tó parí àti ní ọdún tuntun má jẹ́ ń dàwátì olúwa má jẹ́ ń olúwa má jẹ́ ń èmi àtọmọ mi a ò ní dàwátì gbogbo ẹnikẹ́ni tó fẹ́ kí n dàwátì gbogbo tẹ́ fẹ́ fún mi ó yá kó jẹ́ ìpín tiyín ẹni fẹ́ kí n dàwátì ó yá máa dàwátì ìwọ ló dàwátì gbogbo ẹni jésù olúwa wa in jesus name we pray pray again you know wà á sọ fọ́lọ́run mi ò mọ̀ bóyá o ní interest tó o bá like àdúrà you can go it's not by force ṣùgbọ́n àdúrà lódodo ló ṣiṣẹ́ agbára o tí ẹ̀ṣẹ̀ bá pọ̀ ní ọwọ́ rẹ̀ tó bá béèrè ò ní rí gbà ó ti yé kì í ṣe owó kì í ṣe owó tó ń jí gbé ìmọ̀ àná máa ṣe owó yàrá ìjà ìlú ẹ̀yìn òun ò ń ṣèyàn o ó ti yẹ ọ̀pọ̀lọpọ̀ ló jalè ó lè ṣe many things to get money in crook way o ó ti yẹ we are not talking about that that's not blessing gbogbo nǹkan tó bá gbà in a crook way it's not a blessing tó bá jọmọ gbé tí o, tó lọ gbọmọ lọmọ it's not a, a blessing tó bá lọ ra harvest gbogbo system yẹn òyìnbó tó gbowó it's not a blessing tó bá jọkọ lọkọ gbé tó wá fi ń flọ kì í ṣe blessing ó ti yé bẹ́ẹ̀ yẹn so gbogbo nǹkan tí o bá lọ gbà pẹ̀lú ipá kò ń ṣe yẹn là ń sọ ò ń gbọ́ wàá sọ fọ́lọ́run ó kù díẹ̀ kí ọdún yìí parí ó kù dẹ̀dẹ̀ má jẹ́ n sọnù ẹni bá gbé agbára ìkà dání àwọn kan sì wà tó máa ń dún agbára ìkà wò lára ènìyàn olùwàjọ́ fi ṣera wọn gbogbo ẹni bá gbé agbára ìkà dání gbogbo ẹni bá gbé ìṣẹ̀dá mi kalẹ̀ tó bá ń gún ègún àbí tó ń ṣe èpè níbikíbi olúwa gbogbo ègún àti èpè tó bá ti ṣe olùwàjọ́ dà wọn lórí olúwa gbé agbára ńlá wọ̀ mí etí mo lò látọdún sẹ́yìn mo fẹ́ èyí lágbára jù bẹ́ẹ̀ lọ hmm. olúwa gbé agbára wọ̀ mí kí ṣe gbé tó bá béèrè àdúrà ẹ̀ ló máa rí gbà o ọlọ́run ẹni tó bá mojú ọlọ́run tí ọlọ́run sì mojú rẹ̀ náà gbogbo èèyàn ní ọlọ́run mọ̀ wọ́n kì í ṣe gbogbo èèyàn ló ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ló ń gbọ́ torí ẹ̀ lè rí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa jí nǹkan gbé ṣó ti yé yín they waited because wọ́n máa believe pé let me cook my steal it you understand me and don't forget that people who don't create things a lot of them tí ò tó bá ti rẹ́ni tí ò ní nǹkan tó gbà ẹ̀dá bẹ́ẹ̀ ó lè ní ìránṣẹ́ sátánì ní ṣótiyé gbàdúrà gbogbo ìtókù kí ọdún ìparí olóòmá jẹ́ ń sọnù ní ọdún tuntun olóòmá jẹ́ ń sọnù àwọn ọmọ mi ò ní sọnù ní ìtókù kí ọdún ìparí bàbá má jẹ́ ń sọnù má jẹ́ káwọn ọmọ mi sọnù olóòmá jẹ́ ń sọnù olóòmá jẹ́ káwọn ọmọ mi sọnù olóòmá jẹ́ ń sọnù ní ìtókù kí ọdún ìparí àti ní ọdún tuntun má jẹ́ sọnù èmi àti ọmọ àtàwọn olólùfẹ́ mi bàbá má jẹ́ ẹni bá gbé agbára ìkà dání tó bá lò máa dánwò lára mi olúwa jọ̀ọ́ ṣìṣe olúwa jọ̀ọ́ ṣìṣe àṣìṣe kó dé bá gbogbo ọ̀tá mi ní ọdún tuntun ẹni bá lò máa ṣàlùbàbìlò tó bá lò máa sa iṣẹ́ ibi tì mí ẹni bá bẹ ìkà lọ́wọ́ ẹ̀ tì mí nínú ọdún tuntun lórúkọ jésù olúwa ṣe wọ́n mọ́ṣẹ́ olúwa pa wọ́n ní ìpakúpa olúwa bá wọn jà olúwa kọlù wọ́n ẹni bá dún agbára ìkàwò lára mi olùwàjò ṣìṣe olùwàjò kíbi ẹ̀dá lé lórí olùwàjò ṣìṣe gbogbo ẹni bá dún agbára ìkàwò lára mi olùwàjò ṣìṣe ẹni bá dún agbára ìkàwò lára ọmọ mi lẹ́ẹ̀tọ́ kù kí ọdún yìí parí àbí ní ọdún tuntun olùwàjẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ ṣìṣe ó yẹ ẹ̀dá bẹ́ẹ̀ máa ṣìṣe ó yẹ máa ṣìṣe ó yẹ máa ṣìṣe in Jesus name we pray olúwa gbé agbára sínú mi tó máa ń dá ibi padà sórí onídìí mo máa ń gbà lójoojúmọ́ olúwa gbé agbára sínú mi tó máa ń dá ọfà padà sórí ọlọ́fà sórí àwọn tó máa ń rán ọfà jáde ni mo mí ni o àwọn ènìyàn kan á gbé ọfà dání wọ́n á máa rán ọ jáde wọ́n á gbé ikú òjijì dání wọ́n á máa rán sí àwọn ènìyàn wọ́n á gbé ìbànújẹ́ àti òṣì wọ́n á máa rán sí àwọn ènìyàn ẹni bá gbé ibi dání tì mí ẹni bá gbé ibi dání torí mi láti fi ṣàfún mi láti fi bá mi jà olúwa agbára lónìí agbára tó máa ń dá ibi padà sóró níbi tó ń dá ọ̀fọ̀ padà sórí ọlọ́pàá tó máa ń dá ìbànújẹ́ padà sórí àwọn tó bá pinnu ẹ̀ lórúkọ jésù olùwàgbé agbára náà wọ̀ mí olùwàgbé agbára wọ̀ mí pray olùwàgbé agbára wọ̀ mí ní orúkọ jésù olùwẹ̀ tó kù kí ọdún yìí parí mo fẹ́ fi agbára wọnú ọdún tuntun agbára ẹ̀mí mímọ́ ni agbára tó ń dojú ìjà kọ tí èṣù lè dojú ìjà kọ agbára tí èṣù máa tí ò lè tí ò lè borí agbára tó máa ń dá ibi padà sórí àwọn oníbi tó máa ń dá ìbànújẹ́ padà sórí àwọn tó bá sà tó máa ń dá àwọn padà sórí àwọn tó bá ti fẹ́ràn ọ̀fà agbára ẹ̀mẹ́ agbára àdúrà agbára ìṣerere agbára ìtẹ̀síwájú agbára àṣẹ agbára wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lórúkọ Jésù Olúwa sínú mi Olúwa agbára wọ̀ mi Olúwa gbé wọ́mọ mi agbára wọ̀ mi Olúwa agbára wọ̀ mi Olúwa agbára wọ̀ mi so shall it be in Jesus wonderful name we pray amen I will going to pray. <laughs> all the people that will favor me next year from now on oh lord favor me and favor them any man that going to favor me from this day oh lord favor me and favor them let favor increase upon them let favor double upon them any man or woman that will favor me that will favor my daughter that will favor my children that will favor my home that will favor my my business that will favor my career that will favor me in any angle, in any area. Such people, favor them more and favor me as well. Favor their children, favor my daughter, favor me, O Lord, favor my children, favor them. Double portion of favor, release it upon them, and so shall it be. In Jesus' name we pray. Amen. Any man that favor me, kò ní you will not be wounded. Any man or woman that favor me this coming year. You will not be wounded. I will not be wounded. Any man or woman that favor me this coming year, you will not be wounded. You will not be wounded. <laughs> I will not be wounded. Torí wa ni you will not be wounded praying it and saying it to God, any man or woman that favor me, any man that favor me, any woman that favor me, any black that favor me, any white that favor me, anybody that favor me, any government that favor me, Lord favor them. Let double portion of favor be upon them. Favor them, Lord. Favor them, Lord. Favor. I pray. Favor. Favor. So shall it be. In Jesus' powerful name I pray. Amen. Favor of God descend upon me, upon my people, upon my children, upon those who are going to favor me, upon this country, upon our land, in the name of Jesus Christ, upon our people. Let favor, Lord, be released as from this moment, in the mighty name of Jesus. Let favor be released on our government. Let favor be released and power of God and fear of God be released into people in the mighty name of Jesus. Let that be favor, favor, heaven that great favor, release that favor in the name of Jesus. In Jesus' name we pray. Amen. Let favor be descend upon me. Angel of favor power of favor, anointing from God that is favor, release it is said upon me right now. Lord, release your power upon me. Release your power of favor. I refuse not to be favor. I will be favor. Two thousand and twenty-four is the year of my favor. Magada bo so kataye. Negede bo son tayeriama. Lord, favor me and my people. Favor my daughter. So shall it be. In Jesus' name we pray. Amen ta ló dúró sí ọ̀nà ta ni àgbákò ènìyàn tó máa ń dín fẹ́bọ̀ lọ́wọ́ tó máa ń dín ojú rere lọ́wọ́ bébí o mọ̀ tó bá fẹ́ address mi next address me also call me Bọ́lá Fọláṣadé favour <laughs> Lord add flavour to my favour oh Lord add flavour to my favour oh Lord add flavour to my carry the favor of God. And with the flavor of God, together, success is certain. In Jesus' name, amen. Any country you reside, that is a frustration. Whatever you do, that is a frustration. <laughs> oh Lord, put every frustration. Any man or woman that sounds like a frustration to me, oh Lord, oh, uproot them. Every frustration in my land, every frustration in this land, oh Lord, uproot them. Every frustration in this land, oh Lord, prove them. Every frustration in this land, oh Lord, prove them. Every frustration in this land, oh Lord, prove them. Every frustration in my life, oh Lord, prove them. Every frustration in my children's life, oh Lord, prove them. Every man or woman that stand like a frustration, oh Lord, prove them and consume them by fire. In Jesus' name, amen. You are going to next year with favor, with the power of God. You need power, you need strength. But don't To look quickly read. Open the Bible. Open Revelation. Twenty-two verse twelve, right? Look, I am coming. My reward is. Speak louder, darling. Look, I am coming soon. Look, I am coming soon. My reward is with me. My reward is with me. And I will give to each person according to what they have done. I will give to everybody according to what they have done. What that you what have you done for this year? What did you do? <laughs> What did you do? What did you plant? It's like somebody who plant something. You surely going to reap whatever you planted. Okay? Read again. Revelation chapter 20, verse 12. Look, Say, look, I am coming soon. Look, I am coming soon. Only ní wò ó, wò ó, wò Look, I'm coming very soon. I'm coming very soon. I'm coming very soon. It doesn't mean you are going to die. That is going to visit you, going to pay you whatever you have done. Okay, continue, darling. Look, I am coming soon. Look, I'm coming soon. My reward is with me. My reward is with me. And I will give to each person. I will pay back whatever. I will give to each person according to what they have done. I will give to each everybody according to what they have done. What do you do this year? Ask yourself openly and secretly. What do you do? He promised he never fail. He has promised he will never fail. I trust in God. I believe in him. He has promised he will never fail. His faithfulness is forevermore. His faithfulness is forevermore. He promised that he's coming again to pay to everybody to pay back whatever anybody has sold I mean so whatever you have sown you will reap next coming year few minutes to the hour you're going to reap it I don't know what you have done but this moment if you have done calamity you have done evil ask God for forgiveness because he's going to pay back anybody we pay back <laughs> we pay back maybe you have been laboring you have been working you have been trying You have been trying to do your best. You have sown a lot of seed. You have been so nice. You have been so wonderful. The Lord even love what you are, what you have done. He said he's coming back also to pay you back. So when you are, to bá ti ṣe àwọn basti, I mean, beautiful things like that, he's coming back to pay. Okay? He's coming back to pay. All right, He's coming back to pay. Okay? Remember, tí ènìyàn ò bá gbà ẹ́ síṣẹ́, kò ní lè terminate ẹ́ ó ti yé when somebody like when i was um, when they stopped me where i was working this year a few more, i mean a few days ago um, it's because i was employed there okay so like like jesus christ it's not like that okay jesus and god is not like that Alright, um when so far he love you he shows you okay if you just to bad ṣe if you love to do bad thing he can abandon you okay and he has no respect of anybody he has no respect of anybody okay he has no respect of anybody so God is is he, you know nobody a lot of people may want you to they want you to fail because they believe that even God alone is for them okay they want you to fail they set you they set a lot for that's why a lot of people they set a lot of game for you they set a lot of trap and that game is a trap okay so but i'm telling you i'm assuring you right now if you are not doing good thing if you are not doing right if you uh, are, your the spirit in you only telling you to be wicked to be uh, you know to do things that are not pleasing god i'm telling you god is real he's coming back to pay back everybody okay he's coming back to pay everybody so some people will say oh wọ́n dìgbà tóun bá kú kó tó di pé tóun bá tẹ̀ máa kú gan-an àwọn ọmọ náà máa sọ fún if everything they pay to your children also is part of things you are ìwọ náà ló jẹ́ Okay, so I want you today, if you want to give your life to Jesus, you want to repent from your sin, just say this after me. Lord Jesus Christ, please have mercy upon me. I, the way I spend my, I live my life. And you say you are coming back to pay back everybody accordingly. But I know what I've done for this year. It's not right. Father, have mercy upon me. Father, forgive me, O Lord, in the name of Jesus. Father, Lord, don't pay back evil to me. Just have mercy upon me. Have mercy upon my daughter. Have mercy upon my family. Have mercy upon my husband. Have mercy upon my wife. Have mercy upon my people, my loved one. Have mercy upon my nation. Have mercy upon our leader. Have mercy, O Lord. Lord, and forgive us. In Jesus' name, amen. Do you understand that prayer? I pray that prayer for you, not for me, but I praise and I also use my daughter's name, okay? So if you have a daughter or oh, you ask God for forgiveness for over I me, mean, over your daughter, you know, any sin that can hinder you, because God is coming, He said He's coming quickly next year, He's going to pay everybody accordingly. So if you have been doing bad and you believe that what she say, kí you know náà máa sọ fún wa tí He said He's coming, It's going to, it's time to pay back. It's time to pay back. There's time to reap. There's time to sow. There's time to work. And there's time to pay back. He's coming back to pay back. Okay? It doesn't mean you are going to die. It doesn't mean it's going to, you know, when he says he's coming back, he's going to work. Ṣé máa má gbàgbé lánàá níbi tí a kà nínú àìsáyà àìsáyà forty yẹn ṣó ti yé yín nígbà tí a ka ẹsẹ̀ twenty kí ni ná a ka ibẹ̀ Oni tó sọ wípé ó ní ó ó ní ó ní i walk ó ní màá rìn ní orí gbogbo láti orí kìíní dé ìparí aka many of am aka àwọn verses kan ó ní the valid you know gbogbo ọ̀nà tó the crooked way sí àwọn ènìyàn normally that road supposed to be tied supposed to be good the so the roads need to be to be wonderful to be easy to walk but you know a lot of things ó ti di gbagagbaga a lot of ẹ̀gbọ́n àti èpò oríṣiríṣi nǹkan he say now tidy your way You can see today also, he said, I'm coming quickly. He said, my reward is with me and I will pay back everybody accordingly. I don't know what you have done. He's coming for it, for sure. He will pay you back. tó bá ti ń ṣiṣẹ́ bóyá jèrè ó lò máa san fún ẹ lọ́dún tó ń bọ̀ ó ní bóyá ò dẹ̀ ṣe búburú náà tó òrukú onúkúwàdà ó lò máa san fún ìwọ náà bóyá ó ń ṣe dáadáa náà tí àwọn èèyàn mọ̀ fún ẹ ó lò máa san fún ẹ èmi bọ̀ kankan ló o èrè mi sì ń bẹ pẹ̀lú mi ni olúwa sọ láti san fún oníkàlọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ so tó o báyìí ti gba Jésù gbọ́sẹ̀ àní sọ ilé lẹ́yìn to say this again after me Lord please Lord Jesus have mercy upon me I receive you today I believe in you have mercy upon me forgive me totally wash me and let me be clean and save me from sin. Don't pay evil back to me. Just have mercy upon me and save me totally. I believe in you. Send Holy Spirit to me as from this woman. Let me walk in your righteousness. In Jesus' name. Amen. So, walk in the righteousness of God. If you don't walk in the ways of God, next <laughs> year, eh? <laughs> tó bá jẹ́ òkè ìṣòro fún bíkíbi, wo, àfún bí bí o jẹ́ nǹkan búburú, <laughs> ó ní gbogbo àwọn tí ó ga nínú ẹ̀ṣẹ̀, ó ní àwọn level dẹ̀. Àwọn tí a dẹ̀ tẹ̀ mọ́lẹ̀ nílẹ̀ tí a kò jẹ́ kó gbérí tí a dàrú tí a rò pé bí agijù, ó ní màá gbé wọn sókè. The word of God is free. It's sharper than two edges okay now we, we, we have to be we are going okay <laughs> a máa máa lọ báyìí mo ń bọ̀ kọ̀ọ̀kan ní ọdún yìí ló sọ èrè mi ń bẹ pẹ̀lú mi ni ọlọ́run wí bẹ́ẹ̀ ni <laughs> n tó máa jẹ́ àkọmọ̀nà wa fún ọdún yìí ọlọ́run ti sọ ó ti yẹ yín a máa dìde bẹ́ẹ̀ ni <laughs> ìsàlẹ̀ òkè ṣe lè gbogbo aginjù ló ní màá tẹ̀ ò máa God is ready you have been working He's ready to work for you you have been working for God for donkey years People frustrate you. He said, I'm going to work for you. You will hold your peace. You know, at time, he said, he will, I will fight for you. But this time around, he said, I'm going to work for you. You work for me diligently. People face you. People do many things against you. He said, I'm going to work for you. Next year is going to be the year you have your peace. You have your joy. You have your victory. You have your favor. And I work for you. Kò ní ṣe nínú iṣẹ́ yín, so shall it May the grace of our Lord Jesus Christ, love of God, fellowship of Holy Spirit be with us now and forevermore. Amen. And before I continue, excuse me, I want to appreciate those people, even when there was storm, when there was calamity, when there was hatred, a lot of people who stood by us and who prayed with us secretly that we don't know. Some people, they, you know, because they are afraid of some people, you know, they couldn't come around us. You know, understand me? They show love. We don't know you, but Almighty God will pay you back. It will reward you. It's coming quickly. According to the book of Revelation, chapter 20, verse 12, he said, I'm, I'm coming. I will pay you back. Next year, the Lord will pay you back back bountifully. You will reap it. You will enjoy. The Lord will answer you. If you are sick and you have been praying for me, you have been showing me love, you love me dearly, the Lord will heal you. Sickness is not my portion. It's not for my children. It's not for you. That this sickness will disappear. It will leave your body yes <laughs> God can do it he has done many things God ohun tí ọlọ́run ò lè ṣe àbí tí ó bá kàn jẹ́ wípé ẹni náà ò qualify fún if you are not qualified for something, he will not do it for you but <laughs> when you are qualified and you get it from the right source from the right way you will surely get it okay the almighty God will, will heal you àti ṣiṣẹ́ iṣu àdẹ̀ níṣe thank you sha it's your wish that's good mo gbàgbọ́ mi ṣiṣẹ́ iṣu láti ìgbà tí mi ṣiṣẹ́ iṣu mi dẹ̀ níṣe but thank you but the way you know like maybe your the way you you just feel because you you are you are you are a woman being and um, the vision and the work may, you may not understand it totally but no problem okay so but i believe i'm not doing I'm working for devil i'm working for god anytime i blog anytime i meet other people and let me tell you i'm working for god pure god <laughs> people may be haunted may be touched on my own whatever i say <laughs> we say nothing but the truth okay so thank you for your advice okay may almighty pay you back thank you me mentor one bit if you are big or small god mighty pay you back okay thank you so much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 The name of the Lord is a strong toward the righteous run into their sin. Myself, my people, all my children, my daughters, all my followers, all the people that love us all over the world, all our nation, we are saved. We run to God. And those who run to God, all of us run to God. We are all saved in Jesus' name. Mo tún ṣe ìṣọ́ránsì yín nípa agbára ẹ̀mí mímọ́ inú mi àti tèmi àti táwọn ọmọ mi ní orúkọ tí bàbá tí ọmọ àti ẹ̀mí mímọ́ gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ mi pátápátá kiri àgbáyé your insurance is sure. <laughs> <laughs> you will not finish yàrá sàtàyàbàdà ìyẹn mi pé ayé rẹ ò ní parẹ́ bẹ́ẹ̀ ni <laughs> ayé rẹ ò ní parẹ́ bẹ́ẹ̀ ni lórúkọ jésù máríkà pásátàyàbà ayé rẹ ò ní parẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì yẹn wọ́n tó ṣàmì ayé ò ní parẹ́ lórúkọ jésù ayé mi ò ní parẹ́ ìwọ tó gbàdúrà yẹn ayé ò ní parẹ́ ìwọ tá a lò bí ikọ̀ àti ìríjú ayé ò ní parẹ́ yé wa ti lò mí lónìí wọn ọlọ́run má pa mí tì bẹ́ẹ̀ ló ṣe jẹ́ kò sì ní í padà jésù agbára wa àmín. <laughs> We shall be like a tree planted by the riverside that bring forth in the fruit the season. Our leaves shall never wither, whatever we lay our hand shall prosper. The name of the Lord is a strong tower. The righteous run into yes, The righteous run into it, they are saved. Myself and my people run into my daughters. and we are all saved in Jesus. And as mountains surrounded Jerusalem, Oh God Almighty, surround our life with blessing, with favor, with goodness, with testimony, with power, with joy, both now forevermore. Amen, amen, amen. In Jesus' name. Hmm. Go, arise, shine. Your light has come. Bye for now. Hallelujah, méjì. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Amen, amen.